تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه ثم الصلاة والسلام على من لا النبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته داجو داجو أقول فون الله سبحانه وتعالى أباتي وتسيني رونو لا تتمو قادي pẹ̀lú apá ilé ìkẹrin nínú àkòrí ọ̀rọ̀ wa eléyìí tí a ń sọ̀bọ̀ láti ọjọ́ ìjẹrin eléyìí tí a pe àkórí rẹ̀ ní àdúà ṣùgbọ́n kó tó di pa wọnú ètò adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala náà lẹ́ẹ̀kan sí i ọba tó tún ní kí a mọ pàdé ara wa ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àti àwa tí à ń sọ ní èní tí rọmọdọ́ọ̀nì ọdún yìí ń di ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n tí ramadan náà jẹ́ oṣù kẹsàn-án fún àwọn ẹlẹ́sìn islam nígbà tí jíra nabi sallallahu alayhi wa sallam tó jẹ́ 1441 àwa bẹ lọ́wọ́n ọba ọba tí ó mú wa dàkókò yìí náà gbogbo àwọn iṣẹ́ tí a ti síwájú nínú ramadan ọlọ́run wọ́n ṣàlàyé ṣe ní àtẹ́wọ́gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. àmín. àwọn ìta ti ṣe síwájú àwọn ìta tún múra àti ṣe àwọn ìta tún mọ̀ sí lẹ́yìn tèmi ọlọ́run wọ́n ṣàlàyé ṣe ní àtẹ́wọ́gbà. àmín. gbogbo ẹ̀yin ẹ̀wá náà tí a wá ń pera wa sí àkíyèsí ní kọ̀ọ̀kan àbí léjèèjì ẹlẹ́kùn ẹ̀ mọ́ jẹ́ kí a gbàgbé torí pé ìpèpè tí à ń pèpè yìí ó jẹ́ iṣẹ́ àwọn ànẹ́bí ọlọ́run eléyìí tó ṣe pé èèyàn gbọ́dọ̀ fi epo bọyọ̀ nínú rẹ̀ torí pé àwọn olùmọ̀ Islam wọ́n ní gbogbo ẹni yòówù tó bá jẹ́ olùpèpè wọ́n lọ ń sáyìn sí ọ̀rọ̀ ọlọ́run pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ sọ wá tó kéèyàn bẹ̀rù rẹ̀ àbí kéèyàn bẹ̀rù rẹ̀ rẹ̀ torí pé tọ́ba dọjọ́ ọ̀gbìn di àlàkìyàmà tọ́ba sáyìn ohun tí ó yẹ kó sáyìn tọ́lọ́hún ò wí èyí tànà bí ò wí olúwa rẹ̀ ọgbà ìbálẹ́jọ́ níwájú ọlọ́run kọ́lọ́hún kọ́ mọ́ jẹni kọ̀ọ̀kan wa níyà kọ́lọ́hún sì máa bá ní dáàbò bo ahọ́n wa ká sì wọ́n sọ́ra tíyẹn bá ti rìn lórí ìlànà tí ànábì fi wálé lórí èèyàn ní sìnẹ̀ pẹ̀lú àánú ọlọ́run lẹ́yìn eléyà kí gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò wa ọlọ́run bá wa sẹ́yìn ní ẹ̀sán olóore ọlọ́run sì bá ní dúpẹ́ fún yín ọlọ́run kí ó mọ yẹ̀pẹ̀rẹ̀ yín kọ́lọ́run túbọ̀ mọ gbé yín gbajúbáyìí lọ àti àwa náà bíọ́nì láì tà á lágẹ́ mi sọ síwájú eléyìí ni ẹ́písòdù ẹlẹ́ẹ̀kẹrin lórí àkòrí ọ̀rọ̀ wa tí a pè ní àdùá o eléyìí tá a pè ní àdúà níbi tí a wá bá ọ̀rọ̀ náà dé tí olùbánisọ̀rọ̀ wọ́n gbà wọlé lé ni pé man tustajabu da'watuhum àwọn wo ni ọlọ́run tí ọlá rẹ̀ ga ni mo ń gba àdúrà wọn eléyìí ibẹ̀ ni wọ́n gbà wọlé àwa ni ó mọ àwọn olólùwọ́n mo ń gbàdúrà wọn àwọn òsì ní ọlọ́run ọ̀tí ẹ̀wulẹ̀ bùkátà àdúrà wọn kí ọlọ́run kọ́másálẹ̀ ṣe ń rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn tádùá àwọn ọmọ jẹ́ gbígbà ọlọ́run jẹ́mi àti yan wà níbẹ̀ ọlọ́run wá jẹ́ kí ìlànà níbi sọ́lá sọ́lá mi ọlọ́run másálẹ̀ ṣe ń rọrùn fún wa ó sì lè wú kó nira tó ọlọ́run ṣe rọrùn fún wa ìyapa níbi sọ́lá sọ́lá bó ṣe wá wò kó di tọ́rọ́ fọ́kálẹ́ tó kọ́lọ́n bá foríjì ẹnì kọ̀ọ̀kan wọn o olùbánisọ̀rọ̀ wa ìbéèrè ni a ti sìn yìí ẹ bá ní yanjú rẹ̀ kọ́lọ́n kó gáàdì wa bisimilá. awùzùbílá ìmìnà ṣàìtàn rọ̀jìm bisimilá ìrahman ìrahim àtàhíyàtúlilá wasalawatu wàtọ́yìbàtú asalaamu alayka ayu anabi wa rahmatulahi wa barakatuhu asalaamu alayna wa ala ibadillahi salihin subhanallah walhamdulillah wa ilaha illallah wallahu akbar. ولا حول ولا قوة إلا بالله أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtìsíwájú ìtọ́jú ọpẹ́ tọ́jú ẹ̀yìn ìfi ògo fún allah subhanahu wa ta'ala ìtọrọ kí á ti gẹ̀fà nàbì sallallahu alayhi wa sallam àfi àkókò yìí náà tún dúpẹ́ àti bẹ́lọ̀n fún gbogbo àwa tí à ń san tọrọ kọ́bọ̀ sínú àkáǹtì àlùhúdà tí ètò náà tí ò fi ráhùn owó ọlọ́run ọba gbogbo ìgbà tí ẹ̀yin náà bá ti ní di bùkátà kọ́lọ̀n abẹ́kọ́ba bí i abùkátà yín lábẹ́ gbólóhùn pé jazakumullahu khairan gbogbo ohun tí à ń ṣe ọlọ́run jẹ́ kí àgbà ẹ̀sìn rẹ̀ ní kíkún lọ́jọ́ gbòǹde alkiyama kọ́lọ̀n kó sì bí àwọn bùkátà wa. naam bákan náà àti sálámọ̀ síra wa gbogbo àwọn tí à ń fi mọ̀ wọn sànfààní àwọn tí wọ́n ń bẹ nù àwọn tí wọ́n ti lọ ọlọ́nkọ́ba sí dáadáa fún wa àti gbogbo àfa òdodo tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọlọ́nkọ́ba dúró ti yín wọ́n bá ti awí ọlọ́run bá mọ bí ó ti sàn yín ní ẹ̀sán kì í ṣe kí á yín àbí kí á yín òun ni ẹ fi rẹ̀ sàn yín gbà ọlọ́mọfẹ̀sán ẹnì kọ̀ọ̀kan ní gbogbo gbìyànjú wa lórí ẹ̀sìn ọlọ́run sì gba gbogbo ìbádà wa náà gẹ́gẹ́ bí atọ́tọ̀ kan nínú àkórí ìbánisọ̀rọ̀ wa tá a pè ní àdùá o àdúrà ṣíṣe torí pé gbogbo ohun tí a ń pè ní òpó ẹ̀sìn Islam a ti sọ fún wa pé lábẹ́ pé ànábì sọ fún wa pé àdúrà ṣíṣe yìí o wípé òun gan ni ìjọsìn òun ni kò mọ òkun rẹ̀ ló fi jẹ́ pé gbogbo iṣẹ́ òpó ẹ̀sìn a rí pé àdúrà àdúrà kò já níbẹ̀ kódà ta èdórí ìtọ́ pé a fún yẹn ọlọ́run sọ fún ànábì pé wasalli alayhi inna salata kasakanu lahum tọ́ba gbàsàkà lọ́wọ́ wọn tó ṣàdúrà fún wọn àwọn tó rán ni àbí wọn náà ìtumọ̀ pé kò sí ìjọsìn wa kankan tí ò jẹ́ pé ó bùkátà àdúà o pàápàá jùlọ tábà tó wá ṣiṣẹ́ tán láwọn ọ̀sẹ̀ ìjọsìn yàtọ̀ kọ́ Rabbana taqabbal minna ọlọ́run kó gbà lọ́wọ́ wa so bákan náà kí gbogbo àwa tí à ń wò wá ní orí ẹ̀rọ ayélujára so gbogbo àwa tí à ń ṣe àrè ọlọ́run kó bá ṣe dáadáa fún yín ni pé àtúndúpẹ́ fẹ́yìn náà so bá a ti ń ṣe àǹkan náà ti ń ṣàǹfààní àwọn yẹn ń pè wá ní àwọn àyè kọ̀ọ̀kan káàkiri. náà wọ́n á níta ní ọlọ́run ọba adẹ́dàá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún wa náà Al-Qur'ani pé odò ó ní astajib lakum pé àwọn òwúlọ́ ọlọ́run ọmọ gba àdúrà wọn lọ́lọ́run ọgbà àdúrà wọn. tá a bá gbé wá ní mutlak wípé gbogbo ẹni tó bá ti sàdúrà lọ́lọ́run ọmọ gba àdúrà rẹ̀ lábẹ́ àyà yẹn pé odò ó ní astajib ẹ pè mí èmi ọlọ́run ọmọ dá yín lóhùn ẹ mọ̀ sìn mí ń sàn yín lẹ́sàn lórí ìjọsìn yín àti àyà yìí ti ń sọ fún wa pé wọ́n ìsáza àlẹ́kà ìbádí àní fàáìní kọ̀rí òjìbù dáwà tàdá ìzà dàáni fàlíẹ́sítẹ̀ jìbù lè wọ̀lú yómi nù bí làálàhùn yọ̀ṣùdùn tàbáwò sí àwọn àyà méjèèjì yẹn á pè gbogbo èèyàn lọ́lọ́mọ gbàdúrà rẹ̀ ṣùgbọ́n gbígbàdúrà tẹlómìn kì í ṣe pé bùkátà rẹ̀ bíyá ní túmọ̀ pé àdúrà rẹ̀ ti gbà torí gbígbàdúrà rẹ̀ lè jẹun tí ó lékún láti jìyà wájú ọlọ́run ọba gẹ́gẹ́ bí irú ti ṣàìtọ́n ta fún wa lápẹẹrẹ òun náà bẹ́ lọ́n pé kọ́lọ́n kó jẹ́ kí òun ó kẹ́yìn kú kóun ó dìgbà kẹ́yìn nígbà tá yọ parẹ́ ọlọ́run sì gbàdúrà rẹ̀ ṣùgbọ́n sójú oríire fún ọlọ́run mọ̀ sí gbàdúrà ti wa ní èyí tí ó lé wa kún láti rí ìyàwó ọlọ́run àbí láti rí ìbínú wọ ọlọ́run àwọn táwa fẹ́ sọ ni pé nínú bó ti jẹ́ pé ọlọ́run wọ́n gbàdúrà gbogbo ẹni tí bá ti ń pè àwọn kan ń bẹ tá a rí àwọn hadith lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé àwọn eléyìí tí wọ́n bá ń ṣàdúà bíi pọ́lọ́wọ́n bá ti ń retí àdúrà wọn ni pé àfàìṣe tí wọ́n bá ti lo àwọn ẹ̀kọ́ rẹ̀ ní onígbà. eléyìí láfi wo òye sí àwọn èèyàn mẹ́fà ìrìn èèyàn mẹ́fà tí wọ́n lè bẹ́ńbẹ̀ tí mi náà lè bẹ́ńbẹ̀. ẹni àkọ́kọ́ ta ni apamọ́ níjọ́ tá à ń sọ̀rọ̀ àwọn tí àdúrà wọn mọ́ gbà àti dákọ̀ òun níbẹ̀ ṣùgbọ́n ó bùkátà àlàyé díẹ̀ tàbí ní méjì yòókù tí ọ̀rọ̀ ànábì jọ gbé wa papọ̀ nígbà a bá débi àkórí ìbánisọ̀rọ̀ yìí a máa ẹ̀ ẹni àkọ́kọ́ òun náà ni musafir arìnrìnàjò ọlọ́run ọba adẹ́dà ọlọ́run mọ́ gbà àdúrà arìnrìnàjò káwá wòye àwa tá a jẹ́ arìnrìnàjò síwájú ká tó gbọ́ hadith tó kó àwọn ọ̀rọ̀ yìí wá yálà àwa jẹ́ ní ti ó túmọ̀ pé ipò tá a wà nípò ẹni tó yẹ kọ́ máa sọ dáadáa lẹ́nu yálà sí àwọn tá a fi ilẹ̀ nílé nígbà tá a bá gbọ́rò kẹ̀ pẹ̀lú wọn àbí yálà sáwọn tá à ń jọ ń bẹ́nu ọkọ̀ àbí sí dírẹ́fà tí ń gbé wa ṣùgbọ́n tá a bá wòye láwùjọ wa eléyìí ò rí bẹ́ẹ̀ dírẹ́fà lè mọ ṣépè fáwọn èrò yálà báyà ń gbà tí wọ́n bá bọ́ọ̀lẹ̀ nìkan fẹ́ sẹ̀yọ́ ni àbólóhùn fẹ́ kírun ni àwọn èrò náà lè mọ ṣépè fún dírẹ́fà ìsádà wálẹ̀ owó yóò ní máa lọ́wọ́ á rí pé ipò àdúrà la wà pàápàá jùlọ báyà àwọn ọmọ tá a fi ilẹ̀ ńlẹ́ bá ṣe gẹ́gẹ́ tí wọ́n wá pè wá ayé ti lu jára pé lágbájá mọ̀ sí báyìí ń lè tọ́mọ̀ wá fi èpè ránṣẹ́ rántí pé nínú ẹ̀ ń tọ́lọ̀ mọ́ gbàdúrà rẹ̀ lọ wà ìmọ̀ báyà àdúrà tá à ń ṣe fún yẹn àbádúrà tá à ń ṣe lù yẹn tabaládúrà tá à ń ṣe fún yẹn à ń bẹ lọ́hùn dáadáa fún tabalẹ̀ tá à ń ṣe lù yẹn túmọ̀ pé à ń ṣépè fún ó túmọ̀ pé tá wà lórí ìrìn àjò ọ̀yẹ ká mọ ṣépè tó ta bá ṣépè tẹ́nìyẹn bá dìsáàfù ìpè lóòótọ́ ìpè yẹn ó mu mùsùlùmí sì mọ yá fi èèyàn tí ó bá jẹ́ pọ́rọ̀ bá lágbára. bákan náà ìtọ́ bá jádùá rẹ̀ yálà ọkọ sáyà ni bàbá sọmọ ẹ̀gbọ́n sábúrò bàtà bá ń bẹ́rin àjò ká mọ fi àdúrà ránṣẹ́ sáwọn tí ń bẹ ní ilé tó ń túmọ̀ pé torí ipò wà ilé ni ẹni àkọ́kọ́ náà tọ́lọ́ mọ́ gbàdúrà rẹ̀ torí pé àdìsí ìgbé wa papọ̀ láti tó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ àwa mú wa ní ẹyọ kọ̀ọ̀kan. ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ni dáwàtul mafulon àdúrà ẹni tí wọ́n ṣàbòsí fún àdúrà ẹni tí wọ́n ṣàbòsí fún ẹni tí wọ́n rẹ́ jẹ bá wọ́n gba owó rẹ̀ ní wọ́n gba lójú gbájú ẹ̀ wọ́n gba ilẹ̀ rẹ̀ ní so ẹlòmíì ọ̀rẹ́ rẹ̀ náà lọ́dọ́gbọ́n ló lábòsí fún lè gba ọkọ rẹ̀ àbí gbasẹ́mọ lọ́wọ́ àwọn tó jó ń ṣe ọwọ́ olùjàmbá fi gbasẹ́mọ yàn lọ́wọ́ iṣẹ́ fi bọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ọ̀nà tí wọn náà lè tú ààbò sí tọpọlọ tèmi tí ń sọ̀rọ̀ tó lè mọ́ gbé torí pé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ gbọ́n jù wá lọ ẹ̀sìn mọ̀ jù wá lọ ọmọ kíw làwa náà àdúrà ni wọ́n ṣàbòsí fún á padà yẹn bẹ́rẹ́bẹ́rẹ́ ẹni ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́wọ́n bá ríran retí àdúrà rẹ̀ ni da'watul walidi li waladihi àdúrà tí òbí bá ṣe fún ọmọ rẹ̀ yálà ó dáadáa fún àbí ńgbà tó bá ṣépè fún tàbá kàdífì á lè mọ̀ pé tó bá ṣépè fún ọmọ rẹ̀ náà nígbà tó wọ́n bá dìsáàfù ìpè yóò mu ló fi jẹ́ pé ó yẹ ká sọ ẹnu wa ká mọ̀ fi ọwọ́ ara wa ká mọ̀ fi ba ọ̀la wa jẹ́ ká mọ̀ fi bẹ̀yìn ara wa jẹ́ nípa àbínú sí àwọn ọmọ wa. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí hadith tó gbélé yìí jáde àbá nínú súnánù àfáwà Abi Dawud bákan àti ti àfáwà Tirmidhi àti Ibn látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ pé ثلاث الدعوات يستجاب لهن لا شك فيهن Ànábì ní àwọn àdúrà mẹ́ta kan bẹ Ọlọ́run ọba máa gbà á kódà kò sí tàbí ṣùgbọ́n la shakka fihinna kò sí tàbí ṣùgbọ́n fi Ọlọ́run ọba ò ní gbà Ọlọ́run máa gbà. Ànábì wa ní ẹni àkọ́kọ́ ni da'watul maslul àdúrà ẹni tí wọ́n ṣàbòsí fún ẹni wọ́n rẹ́ jẹ wa da'watul musafir àti àdúrà ẹni tó wà lórí ìrìn àjò àdúrà ìrìn àjò wọ̀dá àwọ̀tún lùwálìdì lùwálìdìhì àti àdúrà tí òbí bá ṣe fún ọmọ rẹ̀ ló fi jẹ́ pé àwa tá a jóbi ká mọ bẹ́lọ̀ fáwọn ọmọ wa àdúrà wa yá gbàjú gbogbo ẹnikẹ́ni lọ báwa bá ti ṣàdúrà fọmọ wa tọmọ yóò ṣùhùwà ìpè ẹnìkan ò lè pé kọ́mọ́ ga ká mọ̀ fọwọ́ ara wa dáṣẹ́ wa nù níbi ìrìwáyà àti ìmáàmù ahmed tàbí sọ pé kódà kọjẹ́ pàdúrà nìkan tó bá jẹ́ pé ìpè náà lọ́ba sẹ́ tó láti mọ̀ pé ẹni wọ́n ṣàbòsí fún tẹ́lẹ̀ kì í sábà ṣàdúrà fẹ́ni tó ṣàbòsí fún ó túmọ̀ pé ojú méjì ni àdúrà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá níbi dakọ̀ yìí bóyá arìnrìn-àjò ṣàdúrà fún yàn àbẹ̀ ṣeun tí ọ̀dà fún wa ṣe pé sẹ́ni èdè sáfò ìpè náà yọ̀ọ̀sẹ̀ àbẹ́ni tá a ṣàbòsí fún àbí bàbá tó bímọ tó bá tọrọ dáadáa fọ́mọ rẹ̀ yọ̀ọ̀sẹ̀ tọ́ba sọ nǹkan míì náà fọmọ rẹ̀ tó ṣépè fún un tọmọ yìí bá dìsáàfù rẹ̀ yóò bá ṣùgbọ́n tí ọba dìsáàfù rẹ̀ àdìsí ti wá lórí pé ìpè ọlọ yọ bọ̀ yọ wà ibi tí ọwọ́ ìsọba lọ sókè tó lọ sílẹ̀ torí ọwọ́ àlọ́ ọ̀dọ̀ ẹni tí wọ́n ṣépè fún torí pé ẹni yóò hùwà ìpè ìpè ọ padà sọ́dọ̀ ẹni tó ṣépè. eléyìí ṣe bí ọ̀rọ̀ Yorùbá táwọn ọkọ yẹn tó ń bá ti gbójú ẹ̀yìn ń rọ́ o tọ́ ọba ṣiṣẹ́ ìpè nìkan ni ìgbójúwẹ̀yìn rẹ ò lè kó képe ọ padà sọ́dọ̀ ẹni ọ̀sẹ̀ ńgbà tó bá hùwà ìpè ìpè ẹ̀ àképe ẹ̀ àképe àbí kìíní kan rọ̀ tó bá hùwà ìpè má ti ní ọmọ ọ. nínú rìwáyà ti ìmáàmù ahmed rahima allah rahmatan wasa làwọn ti wá gbé wá pé wàdáwà tó lè wá lè ala waladihi tìyádà yẹn wá pé àti àdúrà tóbi bá sẹ́ lu ọmọ rẹ̀ ó tó wà kótó wáyé pé pé ní ẹ̀ lọ́sẹ̀ fún tọmọ yìí bá hùwà ìpè ìpè ìran èèyàn mẹ́ta tẹ́kí ọlọ́run ọba adédàmọ́ gbàdúrà wọn làwọn eléyìí káwá mú ọ̀kan nínú rẹ̀ tábàlà fẹ́ yanjú pé ká mú lẹ́yọ kọ̀ọ̀kan á ti mọ gbọ́ ọ̀rọ̀ ẹni tó ń pè ní jùrẹ́ẹ̀jì tí ìyá rẹ̀ ṣe pẹ̀lú tí ń yan nẹ́fìlà lọ́wọ́ tí ìyá ń pè é tí ń pè ọlọ́run ni kò wọ́n bá nẹ́fìlà ni kò wọ́n bá lọ ni àbí ìyá òun ni kò wọ́n dá lóhùn tí ìyá padà ṣe pèlè ike ọlọ́run jẹ́ mọ́jì ó ogun rẹ̀ àsánwó àwa aṣẹ́ ọlọ́run dẹ sí tí wọ́n jù lóko òsìnà kó ṣe sìnà á ti mọ gbọ́ ọ̀rọ̀ eléyìí tí wàhálà ṣẹlẹ̀ sáfà yìí kọ́lọ́run tó padà fọ́ ọmọ kó lè jẹ́kọ̀ fáwọn àtàǹbẹ̀ lẹ́yìn. tọ́wọ́ jẹ́ ta ìrìn àjò náà ni eléyìí pọ̀ àwọn àpẹẹrẹ pọ̀ ṣùgbọ́n ká mú ti dáwọ́tul maslun torí pé láwùjọ wa àbòsí pọ̀ a sì mọ̀pọ̀ ẹni tá a ṣàbòsí fún ajunilọ tí fọwọ́ alágbani ara ìmọ̀yìn àdúrà àti àìbẹ̀rù àdúà iná ẹ̀ ni ò jẹ́ kí àwọn èèyàn fẹ̀tọ́ fẹ́lẹ̀tọ̀ dáwọ́tìlù màsùlùmù yìí àdúà ẹni tá a ṣàbòsí fún hadisi wa látọ̀dọ̀ àfáwà ibn abbas Allah anhu tí wọ́n nígbà tí anabi sallallahu alayhi wa sallam tọ́rọ sọ̀hábà táǹpẹ̀ ní muaz ọmọ jabal lọ sílùú yemen gẹ́gbó sí wánú sọ̀híwò alimami bukhari anabi wa sàsọ́lẹ̀ fún sọ pé ìrẹ́nsì anabi ni sallallahu alayhi wa sallam ó tún ọ̀kadà àwọn wa náà bá ń lọ sílé ìwé àbí wọ́n rìnrìn àjò kan lọ àbí àárín wọn ń sẹ́ àwọn lọ bí iṣẹ́ ni àwọn sọ fún wọn pé ẹ mọ́ rẹ̀ èèyàn jẹ́ o ẹ mọ́ yẹ́ èèyàn jẹ́ o torí pé táwọn bá ń ṣàdúrà fún wọn táwọn ń rẹ́ èèyàn jẹ́ tí wọ́n ń yin àwọn èèyàn jẹ́ táwọn ní bá ń ṣépè fún wọn àdúrà wa ò ní gbà ànábì wa sọ àsọ́ọ́lẹ̀ fún Mu'az ọmọ Jabal pé báyìí ni ó ṣe báyìí ni ó ṣe ṣùgbọ́n o inú tó páyà tẹ́sìn rẹ̀ òfin ní dànù táyé rẹ̀ òfin ní bàjẹ́ tọ́run rẹ̀ òfin ní bàjẹ́ ni pé wà tẹ́kìdá àwọ̀tẹ̀lẹ̀ màfúlùn ànábi ni páyà àdúrà ẹni tí wọ́n tẹ́ ẹ bá sàbòsí fún o àdúrà ẹni tí wọ́n bá sàbòsí fún páyà àdúrà rẹ o torí pé kíni fa inna ha laysa bayna ha bayna àwọ̀ bayna Allahi hijabun torí pé láàrin àdúrà ẹni tá a rẹ jẹ tá a sàbòsí fún àti ọba adẹ́dà kò sí gàgá pé màlẹ́kọ̀ọ́ tẹ̀ mọ́ pé ẹja sílẹ̀kùn tí bá ti ń ṣe àdúrà rẹ̀ ń lo òkè straight ni lọ́dọ̀ ọba adẹ́dà kò sí àdènà kan tí ó dènà àdúrà rẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ fún àfọwọ́ àsọmọ jábẹ́lì àwọn arẹ́rì irú rẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ ẹni tó ni lóbi wá jẹ́ pé nínú hadith àfọwọ́ Urwa bin Zubair tó gbà wá wọ́n ń pe arábìnrin kan ní Arwa bintu Uwais Arwa yìí ni ọwọ́ kan nínú àwọn. tí wọ́n jọ ń bẹ nígbà náà lọ́hùn tí wọ́n pè ní Sa'id bonu Zaid kọ́lọ̀kọ́ba yọnu sí ọ̀pàrọ̀ mọ́rákùnrin yìí ìgbà tó parọ́ mọ́ bonu Zaid eh, ó ní Sa'id bonu Zaid gbà nínú ilẹ̀ ọ̀hún torí pé wọ́n jọ ń gbé àlájọ pọ̀ ilẹ̀ ọ̀hún ọ̀ ẹ̀ ilẹ̀ ọ̀hún ilẹ̀ wá gbé ẹjọ́ níbi ọgbọ́jọ́ lọ́dọ̀ marwan àfáà sa'id gbàtọ́ àdọ́dọ̀ marwan ìwà ń sọ fún un pé èmi gbàtọ́ wọn ni gbọ́bà ọlọ́jẹ́ arúgbó lọ gba ilẹ̀ òun oníkùntù akhusu min ardi àṣẹ àmbádà lẹ́dí sami'tu omi rasulillah sallallahu alayhi wa sallam ó ní èmi èmi wọnú ilẹ̀ mọ́ gbanú ilẹ̀ lẹ́yìn ìgbà tí mo ti gbọ́rọ̀ tó ti ṣe ọlọ́run sọ bó ṣe sọ̀rọ̀ yìí jẹbẹtẹ gbé ọmọ ọlọ́ba náà lọ́wọ́ pé a sóhun òun òun gbalẹ̀ rẹ̀ àbí kọ́ ọmọ ohun tí ń sọ ni lẹ́yìn ìgbà tóun gbọ́rọ̀ tóun fetí òun gbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba wa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ọ̀dà wà máa sẹ̀mí tàmí rasulillah sallallahu alayhi wa sallam kí ni tó gbọ́ lọ́dọ̀ tó ń jẹ́ oúnjẹ tó fi ní ìwọlì wọ́n tó àgbàlẹ̀ èèyàn lọ́ọ́ jálẹ̀ rẹ̀ bọ́ tiẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ tó jìṣẹ́ ọlọ́run kí lọ́rọ̀ tó jìṣẹ́ sọ sallallahu alayhi wa sallam sọ pé mani aakaza shiburan ẹni yóò tó bá mú ilẹ̀ tó tó bí ìgbọ́n ọwọ́ bí ọrùn wọ́ nínú ilẹ̀ ó lẹ̀ zulman ní tàbòsí tàkọ́ àwọn àtìlẹ̀ ẹjọ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ara wa pé àwa la kọ́kọ́ lé pé ẹni bá kọ́kọ́ kúrò àdúgbò náà ní wọ́n lọ opportunity opportunity kò ń lò. ọ̀njalè ni. ọ̀njalè ni ó sì ń kó bálíkì àmọ́ ara rẹ̀ àbí wọ ilẹ̀ tí wọ́n ti tà fún yàn tó wá ní ebe yẹn bẹ̀rẹ̀ sẹ́lẹ̀sẹ̀kẹsẹ̀ ni tó bá dé àpàrà lọ fún níbò míì. o sì gbọ́ bẹ́ẹ̀. o sì gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹmọjá búlọ́ọ̀kù ẹmọjá búlọ́ọ̀kù ẹmọjá búlọ́ọ̀kù bá dé wọn pé tí la fẹ́ ta fún. ọ̀fọwọ́ lágbàá ló torí pé yàtọ̀ sáwọn ta ẹjọ pa ọkọ̀ sàbòsí fẹ́ni tó nílẹ̀ yẹn ni torí kò sẹ́ni tóun náà nílẹ̀ tí ó ni òun gbọ́ lọ́dọ̀ tọmọ ní bíi ọrùn ọrùn ọwọ́ kakẹ́ bíi bíi íǹtì bíi méjì àbí mẹ́ta nínú ilẹ̀ onílẹ̀ lábòsí onítúwíkọ́ ilà sábẹ̀rin ardín pé ọba ọba adẹ́dà ọjọ́ gbọ́dọ̀ kiyama yóò fi ilẹ̀ yìí yóò wé kọ́ ọlọ́run ọjọ́ gbọ́dọ̀ alikiyama inu ejò nínú ìtumọ̀ kan àwọn àfáà ní yóò ru ẹrù pé láti tó ti bu ilẹ̀ ńlẹ̀ yẹn yóò wá gbé wọ́n kọ́ gbẹ ilẹ̀ wọ́n gbẹ ilẹ̀ yẹn wọ́n wá bù láti ilẹ̀ keje dé ilẹ̀ keje wọ́n ó rù lé lórí lọ́jọ́gbọ́n dàlù kìyàmà nínú ìtumọ̀ míì tó ń gbà tó ń fi àwọn àdìsí túra wọn gẹ́gẹ́ àfọwọ́ anáwáwí ṣe ṣàlàyé wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé lọ́jọ́gbọ́n dàlù kìyàmà ọlọ́wọ́ kọ́ mọ́ gbẹ́ ilẹ̀ yọ́ mọ́ gbẹ́ ihò títí títí yàtọ̀ sí wàhálà tí ó kojú nígbà tí yóò mọ̀ gbẹ́ ilẹ̀ láti ilẹ̀ alákọ̀ọ́kọ́ dé ilẹ̀ keje déédéé ohun tó gbà nínú ilẹ̀ ńlẹ̀ gbogbo yìí tá a kà yé ìwòlọ́ rọrùn bẹ̀ ìwòlọ́ rọrùn bẹ̀ so látàrí báyìí àfa yìí gbàtọ́ sọ̀rọ̀ yìí tán àfa wa Sa'id ọmọ Zaid ọba wa sọ fún pé á òun ò ní bùkátà sí pé kò kan mọ́ wọ́n tó ti ní àdísà níbi tí wọ́n gbọ́ ò lè kí wọ́n gba ilẹ̀ onílẹ̀ nígbà ọ̀sọ́rọ̀ eléyìí wọ́n ọwọ́ ni afásàyíndì wa ni ilẹ̀ tó lóun gbà yẹn kó o fi ilẹ̀ òun fún ṣùgbọ́n òun ní ègún tóun ò fi le òun ṣàdúà wọ́n dẹ̀ tóun rojọ́ ìké láti fi gba dúkìá òun dúkìá ara pé ọmọ àwọn tọ́lọ́hún mọ́ gbàdúrà wọn ó ti ṣẹ̀ àfàyè wa ni ilẹ̀ tó lóun gbà yẹn àdìsí tóun gbọ́ òjé òun ò lè gbalẹ̀ òun lẹ̀ torí àdìsí ànẹ́bí tóun gbọ́ ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ òun yọ̀ǹda rẹ̀ fún ṣùgbọ́n òun ọbẹ̀ lọ́hùn àfàyíwá ní aláhùnmá ìwọ ọlọ́run ọba mi nǹkan àti káàdìbà tó bá jẹ́ pé ó kúrọ̀ lárábìnrin yìí fa àmì bá sọ̀rọ̀ a ọlọ́run kó tó kò láyé fọ́ ojú rẹ̀ wàtúlẹ̀ àfi àrdìhà tó a pa lórí ilẹ̀ náà ní ojú ó kú sí. ọba bá ní sódì tán mọ̀ lọ ní pé wọ́n náà tọrọ dá yín pọ̀ yín méjì ọba ní ọya kẹsẹ́ pé ọba ní kó sẹ́ pé ọkàn rẹ̀ balẹ̀ ó pé wọ́n lọ́ọ́ rẹ́ èpè àfitọ̀ ọba ṣàbòsí fún lókù èpè yẹn ọjà ọ́ ọ̀sàdúà lù ọ́ ni torí pé kò sí gàgá láàrin àdúà rẹ̀ àtọba adẹ́dà nínú àwọn tọ́lọ́run retí pé sọ̀rọ̀ kí n gbàdúà rẹ̀ ni. arábìnrin wọn ní kọ̀tọ́jọ́ kò tó sùn ọlọ́run bá gba ojú rẹ̀ kódà àwọn kan náà àwọn tí wọ́n jọ lògbà tí wọ́n nígbà tí ó ń gbà tó padà di pé ń fọwọ́ ta ògiri pé àwa ni àdúrà sàáyìndì ló mú wọn o ìgbà tó lọ́wọ́ wa parí gbígbà àdúrà ni wọ́n ṣàbòsí fún lórí rẹ̀ rírìn lọ lórí ilẹ̀ yẹn náà lọ já sínú kòró kan bí tó bọ́sálì kìyàmà náà nìyẹn lórí eléyìí báyìí àdìsí eléyìí muttafaqu alayhi àfàwọn Bukhari àti Muslim wọ́n gbé jáde àwa tí wọ́n wá ṣàbòsí fún láwùjọ wa lẹ́nu àmọ̀pọ̀ ara wa àmọ̀pọ̀ àǹbẹ̀ nínú ẹni tọ́lọ́wọ́ bá ń retí pé sàdúà kí ń gbà á ni àfàìsàdúà rẹ̀ wọ́n gbalẹ̀ rẹ ni ẹnìkan rí ọjẹ́ ni ìwọ́n náà tọ́wọ́ àlọ́ ń sa oògùn lu ẹni tọ́ rí ọjẹ́ ọ̀fẹ́ ṣòfò lọ́nà méjì ẹ̀fẹ́ sọ̀tì lọ́nà méjì nìyẹn torí pé àbòsí wọn ṣe sí ọ wọ́n lẹ́tọ́ àlọ́ ń ṣe súlùmù wọ́n lẹ́tọ́ lọ́n sàbò sí ara rẹ̀ kọ́kọ́ mọ́ sórí rẹ̀ torí pé ìdẹ́tọ̀ lọ́n sà pé lágbájá gbalẹ̀ mi ọwọ́ lọ́n sàbò sí wọ́n lẹ́ lọ́n da nkẹ́ sórí ilẹ̀ yẹn kẹ́wọ́ ọ̀hún wá rọ̀kẹ́ ń kójọ ọ ò ké sẹ́ni tí mọ́ràn alábòsí lọ́wọ́ tó ti gbéra rẹ̀ kalẹ̀ pé àfà ìpè mí láì dá olóhùn ọtọ́ àlọ́ ba sẹ́ni tọ́rí ọjẹ́ wọ́n dẹ̀ ń bẹ̀sìn ara rẹ jẹ́ o sì báyé rẹ jẹ́ o tún bọ̀rùn rẹ jẹ́ èyí dúkìá tí wọ́n gbà lọ́wọ́ rẹ ọ̀tẹ̀ ọ́ lọ́wọ́ àlìkìyàmà rẹ náà tún bàjẹ́ ló fi jẹ́ pé tí wọ́n bá rẹ̀ ní jẹ ọlọ́wọ́n ọba tó dẹni tí wọ́n rẹ̀ jẹ àti olùrẹ́ èèyàn jẹ sí torí pé ń retí àdúrà ẹni tí wọ́n rẹ̀ jẹ ló fi jẹ́ pé òun yóò tún lè ṣe fún wa bọ́yọ̀ gà lọ́rẹ́ ọmọọṣẹ́ jẹ ni àbí olórí lọ́rọ̀ àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ jẹ gbogbo òun yóò tó lè jábọ̀ sí àfàìké pọlọ́hún tálábòsí bá ti pọlọ́hún lórí ọ̀rọ̀ yìí ọlọ́run ọba yóò gba àbòsí rẹ̀ yóò jẹ ẹni tí ó ṣe lábòsí níyà eléyìí ni ṣókí lórí ọ̀rọ̀ ti àwọn ikọ̀ àkọ́kọ́ àwọn ẹni mẹ́ta arìnrìn àjò àtẹniwọ́n ṣàbòsí fún àti òbí sọmọ. ẹni ẹlẹ́ẹ̀kẹrin tọ́ba adéda ń retí àdúrà rẹ̀ pé àfàìṣe ni ń gbà òun náà ni àdúrà tí ọmọ ìyá ẹni ní mùsùlùmí tọ́ba ṣe fọmọ ìyá rẹ̀ ní mùsùlùmí láì rojú rẹ̀ ń bẹ̀ eléyìí ni wọ́n ń pè ní du'a ul muslim li akhihi bi zahari li ghaib ló fi jẹ́ pé kásẹ̀ pé arójú ẹni ọyá jókòó mọ́ sàdúrà fún mi kò lọ́lá tó àìsí ń bẹ̀ nìyẹn torí gbàtẹ́ nìyẹn mẹ́bẹ̀ tó ń sàdúrà tó ń sàdúrà fún mi ọ̀gá ah, lágbájá kódà ọ̀fẹ́rẹ̀ mi ń tọrọ fún mi gan ni àìmọye àwọn tí ọ̀fẹ́rẹ̀ rẹ tí wọ́n kẹ́ ń sàdúrà fún sójú ayé lójú ayé ṣùgbọ́n bí tẹ́lẹ̀ kẹ́kẹ́ ò ní kí tó kú iṣẹ́ tí ń ṣe ní kọ̀rọ̀ ìkìláàsù sábà mọ́ bẹ́ńbẹ́ ìṣe nítorí ọlọ́run nìkan mọ́ bẹ́ẹ̀ kìí ṣàdúrà pé ńgbà téèyàn náwó fún ọ lọ́wọ́ sẹ́ bẹ̀rẹ̀ sí tọrọ à ah, aláàjì kò ní bàjẹ́ fún yín ńjọ́ tí ò náwó tí ò sí ń bẹ̀ àdúrà tẹ ẹ ṣe fún ọlọ́lájú gbà tẹ́ ń pèsè múye báyìí tó ṣàdúrà fún ọ lọ. kílẹ̀ rí lórí eléyìí ká padà sínú tíra ẹ̀sìn ìmáàmù ọ̀kan nínú àwọn sọ̀hábà ní n ò lè sọ̀rọ̀ lọ́kọláya kó mọ̀ sọ bí Abu Darda àti Umu Darda ṣe rí síra wọn nípa akọ́tọ̀ kẹ́ bá ń bínú tí ń sọ̀rọ̀ ọ̀kan dákẹ́ fún kan àpẹẹrẹ tó ga ni wọ́n àwọn méjèèjì wọ́n sì jọ ń lo ẹ̀kọ́ ẹ̀sìn. arákùnrin kẹta wa ń pè ní Sọfwan ó bí àná fún Abu Darda tọmọ rẹ̀ ń bẹ lábẹ́ rẹ̀ ó wá lọ ó ṣèrìn àjò ó lọ Abu Darda nílùú Sham ó wá lọlé nígbà tó débẹ̀ ọlọ́wọ́n ọba àbú dàrídà nílé òun bá ìyá dàrídà òun bá yàwó nílé ọ̀bọ́kọ ọba yàwó ó ń dé tóun débẹ̀ tóun wá a ah. ó ní ìyá dàrídà wa ń bì wọn pé lágbájá amọ̀rí ọ̀ àtúrídùl hajjal àn ọ̀fẹ́ ṣe ájì lọ́dún ìfa bí ìpè sọ wá dágbére ájì fún wa ni sábẹ́ wa ni fakultu naam ó lóun sọ pé bẹ́ẹ̀ ni sọ̀fọ́wádìí ní òun sọ fún pé lóòótọ́ ni òun wà dágbére àjì fún yín ni ọwọ́ ẹni tó bá rí bẹ́ẹ̀ o fadi Allah alana bi khairin ilé làwọn afá àmọ́ fi sọ àdísì ìpè yìí ti sọ pé látẹ̀nsá náà fi dùn àyíká táwọn tó bá ní ọwọ́ hasan ó ní umudada wa sọ fún un pé fadi Allah alana bi khairin tó bá dé àjì bẹ́ẹ̀ lọ́hùn dáadáa fún wa o bẹ́ẹ̀ lọ́hùn fún wa o torí pé kíni fa inna nabiyya sallallahu alayhi wa sallam torí pé ànábì ọlọ́run ọba ìkí àtọ̀lọ́ ọlọ́run kọ́lọ̀ kọ́sà lékún ẹ̀ lórí anabi sallallahu alayhi wa sallam òun gbọ́ tí anabi sọ báyìí pé da'watul mar'il muslim àdúrà tí mùsùlùmí tó bá ṣe li akhihi muslim fọmọ ọ̀yá rẹ̀ bi dha'ri al-ghayb láì sí ń bẹ̀ ọmọ ọ̀yá rẹ̀ tí ń ṣàdúrà fún yẹn mustajabatun àdúrà tí ó gbà ni. ó ní torí pé kí ni inda rasihi malakun torí pé ńgbà tí bá ti ń ṣàdúrà fọmọ ọ̀yá rẹ̀ ní kọ̀kọ̀ tọmọ ọ̀yá rẹ̀ yẹn ò sí ń bẹ̀ tí èsè sojú rẹ̀ ń ṣàdúrà fún lẹ́yìn rẹ̀ ó ní ọlọ́run ó gbé màlẹ́kà kẹ́ dúró kókó dúró ní déédéé orí ẹni tí ń ṣàdúà kullama da'a li akhihi bi khairin nígbà tí bá ti ń bẹ lọ́hùn oore dáadáa fọmọ ìyá rẹ̀ mùsùlùmí qala al malaku màláìkà yẹn ọlọ́run wa gbà sámẹ́ǹtì fún wọn náà ipe ọ̀yà wọ́n mọ̀ sí àmì kí ìtumọ̀ àmì ìtumọ̀ rẹ̀ ni pé Allahumma stajib ọlọ́run gbà á ọlọ́run fàṣẹ sí ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ lóbi jẹ́ kọ́ mùsùlùmí nígbà tí wọ́n bá ń ṣàdúrà ká má jẹ́ kí akọ̀wé ìjálákọ̀wé kó gbé wa lọ àwọn èsè amen torí pé amen òun ò nítumọ̀ òun ní ṣe amen amen ò nítumọ̀ lọ́dọ̀ mùsùlùmí nínú ẹ̀sìn tiwa ami láàṣẹ ìtumọ̀ àmì sì ni Allahumma stajib ọlọ́run gbà á kì í ṣe pé ìtumọ̀ máa sọ pé tíyẹn bá ti ṣe àmì àwọn ọtí pé ó kọ àwọn ànábì ọlọ́run mẹ́rin pé kí wọ́n wá ṣe kí ni táwọn ní ó gbàdúrà rẹ ni ara àwọn khurafati wọ́n sàbẹ̀lẹ́tì níbẹ̀ náà àwọn tíra làwọn eléyìí pété nípa ti ṣe ámì báyìí ànábì ọlọ́run mẹ́rin ló ti pè kó wá ṣe kíni ìtumọ̀ ámì ni kí Allahumma stajib ọlọ́run gbà á ọlọ́run jó rí bẹ́ẹ̀ ní màlẹ́kà yọmọ wa sọ bẹ́ẹ̀ kọ̀ wá ní dúró síbi ámì nìkan kọ́lọ́run jó yọ wa wàlákà bí mísìlìn irú tó ń tọrọ fún kọ́lọ́run kò sí irú ẹ̀ fún wọn náà wọn lẹ́nìkan tọ́ba ti délé rẹ̀ báyìí yọ ọmọ tọrọ ah, ọlọ́run dákun pé oníbùkátà sí pé kọ́ níyàwó sí i kíyàwó òun ó lékún so tọ́ba ti wá délé sọ́wọ́n ọlọ́run dákun ah, jẹ́lágbájá ọlọ́run ọlọ́run kọ́ bá ń ṣe nírọ̀rùn fún ọlọ́run jó rí àwọn kejì fẹ́ òun náà ti fi àbá kéke ibi ìdèkìní. tó sì jẹ́ pé màláìkà ara pé màláìkà yìí ṣàdúrà asọ̀rọ̀ sẹ́la àwọn màláìkà ní tọ́lọ̀ sí wọn. so látàrí báyìí ọmọ dàda wa ni látàrí bẹ́ẹ̀ o wọ́n rántí àwọn ibi orí kọ́ ṣàdúrà orí fáwọn. àfọ àsọ̀fọ̀ wa ni wa ni òun wá jáde kó lọ́dọ̀ ọmọ dàda àbúdàdà tó wọn ọ̀bá ńlé òun tó á pàdé àwọn náà lọ́jà ipe ànẹ́bí sọ báyìí mọ́ gbàgbé wa o àwọn náà tún sọ bẹ́ẹ̀ àdìsí yẹn wà nù sọ̀hìn muslim ìpè the same tíyàwó sọ lọ́kọ sọ eléyìí náà kọ́ àwa náà lẹ́kọ̀ọ́ àwa lẹ́kọ̀ọ́ à ń gbìyànjú ẹ̀sìn ṣé ilé wa ṣé ń hàn bẹ́ẹ̀ pẹ́kọ̀ ń bẹ lára àwọn obìnrin wa tọ́jà pé iṣẹ́ wa ò ní mọ takora wa ìrísí wa ò ní mọ takora wa báwọn tó já àwọn tí ń tẹ̀lé sunnah nabi sallallahu alayhi wa sallam báwọn ṣe ti lélẹ́yìí ọ̀rọ̀ tilé ó sí ọ̀rọ̀ ti ọjà ọkọ ló ń gbọ́ lọ́dọ̀ ànẹ́bí ànẹ́bí sọ ló ànẹ́bí sọ báyìí wọn ọ̀takura wọn. eléyìí ni ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tí ọlọ́run ọba mọ́ gba àdúrà wọn ẹni tí máa ń ṣàdúrà fọmọ ìyá rẹ̀ nígbà tí ò rójú rẹ̀ ń bẹ̀. naam ẹlẹ́ẹ̀karùn-ún òun ni àdúrà tẹ̀ntọ́ba wà nù nira dáwàtul mọ́tọ̀r dáwàtul mọ́tọ̀r ẹni tí máa ń bẹ́ nù nira àdúrà tóun náà bá ń ṣe ọlọ́run ọba dẹ́dà ọlọ́run mọ́

torí pé promise ọlọ́run ni pé ẹni tí bá ti ń bẹ́ nù nira tí bá ń pè òun ní pẹ̀lú ọkàn kan òun ọ̀dà lóhùn kò túmọ̀ pé àdúrà rẹ̀ tó gbà láàyè yẹn ó túmọ̀ kó túmọ̀ pé àyè yẹn gbogbo ẹni tó ní ẹ bá ti wà nù nira kọ́mọ lọ mọ́jẹ̀mú ni pé tó o bá ti ń bẹ́ nù nira tó o bá ti pọ́ lọ́hùn lọ́hùn nìkan pẹ̀lú ọkàn òdodo ó lọ́wọ́ ọmọ gbàdúrà rẹ̀ kọ̀ wá túmọ̀ kó ti gbà jálẹ̀ ó dìgbà tó o bá gbádùn tẹ́tọ́ mọ́re tó padà sórí ìlànà ẹ̀sìn bó ṣe tọ́ bó ṣe yẹ torí pé kọ̀yẹ́kọ̀ ti ẹ̀rìn lọ tẹ́lẹ̀ lọ sáyé ibi tí ọ̀tọ̀ á mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún wa lórí ẹ̀ kí ni tọ́ka eléyìí nínú alukur'an ọlọ́run ọba dẹ́dà ó gbé wá ní béèrè fẹ́ni kọ̀ọ̀kan wa ta ló tó bẹ́ẹ̀ nínú yín tani ti ń ṣe bẹ́ẹ̀ pé amman yujibul mudtara idha da'ahu talẹ̀ ń tọ́jọ́ pé ńgbà téèyàn máa ń bẹ́nu nira tẹ́ntì ń bẹ́nu nira tó bá pè é yọ dá lóhùn wa yakshifu shuha tí sì mọ́ ká aburú kú òfẹ́ dà ńgbà tó bá wà nínú aburú ta ló ń tọ̀ ẹni tí ń bẹ nínú iná tí ń jólẹ̀ kárí pé iná ti jókòó síbi tá a bá wọ̀ panápaná ọmọ tẹ omi síbẹ̀ ni kò tó bẹ́ẹ̀ kọ́ lọ kó sí àrínà tòun tó bá pe ọlọ́run ọba ọlọ́run ọba lè pàṣẹ fún náà kí ni ó kú tí ó sì mú jáde. sọlẹ́tàrí báyìí àyà yìí wá náà Al-Qur'an Suratul Naml àyà méjìléní ọgọ́ta táǹkò ní sixty two àbáwá Al-Qurtubi àtàwọn onímọ̀ ń gbà wọ́n ń sàlàyé àyà yìí wọ́n ní túmọ̀ pé ọlọ́run fún gbogbo ẹni tí nira bá ti mú ọlọ́run fún ní garanti garanti wo lọ́lọ́run fún ni pé tára bá ti lè ní ọtọ́ bá ti lè pè mí ìmúnira yìí kúrò mbẹ́ tẹ́ pé mi lọ bá pé o bákan náà wọ́n ní kí ni ìdí tó lọ́run fi ṣe bẹ́ẹ̀ torí pé ńgbà tí ẹ̀ bá ń bẹ́nu nira ọkàn sábà máa papọ̀ síbi tá a bá wò kí ọ̀nà àbáyọ ni ọkàn ọjà kò mí gbogbo nǹkan yòókù tí ẹ̀ bá ti wá ṣe bẹ́ẹ̀ yálà èèyàn jẹ́ mùsùlùmí ni àbọ̀jẹ́ káfíìrì ọjọ́ tí èsè mùsùlùmí ọlọ́run ó gbàdúrà rẹ̀ eré mẹ́nu tafsir àfàwà alukurutubi àtàwọn olùmọ̀ yòókù náà ẹnu wọn kò lórí eléyìí lábẹ́ àgbẹ̀yà àyà yìí torí pé àyà mi náà wá ti sọ fún wa pé wà ìzà masakumu dòrò nígbà tí ìnira bá fọwọ́ kàn yín filibahar tẹ wà ní orí odò tẹ pé àkójú ah, omi ìfẹ́ dà dọ́là máa ń tẹ̀dí òun ilà ìyàwó gbogbo plane wa fẹ́ já so sàtí wọ́n jọ ń bẹ́ẹ̀ náà plane jọ pé tí wọ́n bẹ́ẹ̀ tí plane bẹ́ẹ̀ crash wọ́n jọ jó ní papọ̀ so náà tọmọ kéjì pé kọ́gbà wọn. dọ́là máa ń tẹ̀lé òun náà ilà ìyá o ọ̀rọ̀ wa ni ṣùgbọ́n tẹ bá pè wá tòun ti bẹ̀rẹ̀ sí sìn wá yẹn nígbà tẹ wà nínú ọkọ̀ ojú omi tó fẹ́ dà tí nira dé tẹ́rù ń bà yín ọlọ́run ní àwa yọ yín tẹ fọlọ́mọ́nà jákò ilà ìbárì nígbà tá a ní ẹgúnlẹ̀ láyọ̀ sétídò àrọ́tùm wàkánà ìnzánu kàfúrà ọlọ́run ní ẹ wá gbọ́n rí ẹni tọ́ ọlọ́run yẹn kọ́ ẹ̀ wá ń gbé ògo fún nǹkan mi à dájúdájú ọmọ èdè yẹn aláìmoore ni wọn o kẹfìrí ọmọ èdè yẹn o tí máa ń ṣe bẹ́ẹ̀. àpẹẹrẹ rú rẹ ṣẹlẹ̀ ṣé àfa àwa sọ̀hábà àgbà tó ń pè ní ikirima ọmọ abujal káfìrí ni tẹ́lẹ̀ káfìrí ni tẹ́lẹ̀ njẹ́ tọ́lọ̀ ṣe fati umar kafa nẹ́bi ń bẹ́ náà tí wọ́n kẹ́rù pé àwọn ń sá lọ torí pé àrà táwọn fojú àwọn mùsùlùmí rí àwọn ọmọ táwọn ní ó kò àwọn mùsùlùmí ṣẹ̀sùn kwájú ròyìn nẹ́bi pé ànábì o sọ̀fúhùn ánìlìjáni wọ̀kọ́dì yàtàwà kọ́fù ànábì mọ́ yá fi àwọn criminals àwọn tí wọ́n ṣẹ̀ àtá ara àwọn tó kún wọ́n pa ẹni tó jẹ́ bàbá fún ànábì àwọn tó pa Hamza sọ̀rọ̀ tó yọ ọkàn rẹ̀ Wàsíù níjọ́ tó dé tó lóun fẹ́ gbà sílám ojú rẹ̀ àwọn sàbẹ̀ gẹ́gẹ́ wò pé wọ́n gbà sọ̀wọ́ tó pa ẹ̀gbọ́n bàbá ànábì ẹ̀tọ́ yọ ọkàn rẹ̀ ọlọ́run fẹ́ gbà níwájú ànábì níwájú ànábì sallallahu alaihi wasallam ànábì sì fún ní islam ànábì sì kọ́ gbàgbé ẹ̀ torí pé islam yajubbu ma qablahu bẹ́ẹ̀ ni ikirima òun náà ń sá lọ ń jọ́nà ẹ̀ lọ́hùn wọ́n dórí ọkọ̀ ojú omi kí ẹ̀dá wàhálà dé pápá ọmọkùnrin tọmọ ọkùnrin wọn mọ̀ pátá kò sí wa ni ah ẹnì kan wá sọ pé kò sí ohun tó lè tó lè là ọ́ nínú wàhálà yìí àti kò pọ̀ lọ́hùn ọwọ́ ajẹ́ pé ọtọ́ kó wọn gba islam ló fi wá sẹ́rí pàtó lọ gba islam lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam. eléyìí ni ọ̀kẹ́ nínú àwọn àfa wa inú tíra táwọn ọmọ pé ń tíra alé tíra ọ̀dọ̀ àwọn bàbá àgbà tíra tó ń pè Mazumatul Qurtubi nígbà tẹ́ nìyí fẹ́ tí ń ròyìn ọlọ́run ó ti ìmọ̀ tawhid síwájú tí ń sọ pé yakulu ya ya Qurtubi dariyu al-murtaji masubatal ghaffari ẹ̀ níbẹ̀rẹ̀ tíra yẹn ó ti yá àwọn tí ọwọ́ ń sọ nígbà tí ń ròyìn ọlọ́run ọba tó ní ilam bi anna awwala al-ujub an ta'rifa rabba min al-marbub ọwọ́ bá lọ bìkan wá ní wa yasma'u al-mubtara idha da'a'u subhanahu laysa lana siwa'u wa yasma'u al-mubtara idha da'a'u subhanahu laysa lana siwa'u. ẹni tí wọ́n ti bẹ́ẹ̀ nù nira àfà ìpè ọlọ́run ní dá àwa rí àpẹẹrẹ irú rẹ̀ kí àfa wa àfa gbà tọ́jà pé ńgbà àwọn yẹn bá fẹ́ lu ọ̀rọ̀ rẹ̀ wọn ò ní gbé wọn kẹlọ̀ yọ láàrin láti fi dẹ̀sùn rú láti fi gbé irọ́ tí wọ́n fẹ́ ṣe lẹ́sẹ̀ àfọwọ́ sẹ́kìl islam ibn taymiya inú kíra wọn ìdọ́ òkúrọ́tù mustaqim wa mukhalifatu ashabul jahim wọ́n ní ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ sọ́kẹ́nu àwọn ìlú mùsùlùmí nígbà tó ń sọ̀rọ̀ nípa makomatul anbiya wa sọ́ọ̀lìhìn wọ́n ní àwọn tí ó jẹ́ àwọn nẹ̀sọ́ra wọ́n lọ rọ́lẹ̀ wọ́n lọ kógun báàlù kan nínú àwọn ìlú islam wọ́n wá kọ́ńkà àwọn ìlú yẹn wọ́n ti fìtínà wọn omi tí wọ́n mú wọn ti gbé e lọ́wọ́ omi wá tán nígbà àwọn délu yẹn wọ́n yìí ti kọ́ àwọn mùsùlùmí pétọ̀ kò sí ìlú yìí àti capture rẹ̀ gbàtí ọ̀wá sómi wọn ò sì mọ ní odò wọn mọ́ bí wọ́n ti rómi wọ́n wá kẹ́sà àwọn mùsùlùmí pé ọ̀dà tu yín lẹ̀ ẹ fún wa lómi ẹ̀ńtọ́ wa jẹ́ olórí àwọn mùsùlùmí náà wá kí àwọn yòókù rẹ̀ pé ẹ̀já dámọ̀ràn ṣé ká fún wọn lómi fàtàsọ́wọ́rọ̀ wùlẹ́ẹ̀tù amúrìlì mùsùlùmí àwọn náà wàá dámọ̀ràn àtọ́jà wọn elders wọn wá ní á ah, irọ́ o ẹja fi wọ́n lẹ̀ títí tó fi jẹ́ pé òǹgbẹ̀ yẹn yóò wí kí wọn táwọn náà bá tiẹ̀ ní afẹ́ rìtálẹ́tì afẹ́ jákò lọ́wọ́ wọn nígbà wọn ti kó wà yìí á ipa wa ó lè ká wọn àwọn yìí ní rí i pé wọn ò wọn lóhùn ẹ sọbi tómi wà fún ẹ fún wa lómi wọn fún wọn lómi wọn èsì ṣe mùsùlùmí àwọn mùsùlùmí wọn sọlọ fìtínà wọn fàstẹ́ṣkọ̀ọ́ wọ́n wá ṣàdúà wọ́n wá kọ́lọ̀ kọ́rọ̀ omi fáwọn kọ́ fáwọn olójò wọ́n á bẹ lọ́hùn kódà wọ́n nígbà wọ́n bẹ lọ́hùn ọlọ́run sì dá òjò rọ̀ fún wọn. wọ́n romi mu à àwọn tó wá já pákan náà àwọn mùsùlùmí wọ́n ò pé a àwọn tó jẹ́ pé wọn ò sin lọ́hùn ọ̀tá ọlọ́run ni wọ́n nìsára bákan náà wọ́n tó wá rọ́lẹ̀ báwa tá a jẹ́ mùsùlùmí ọlọ́run wá ń wò wá rìn à fún wọn lómi ọlọ́run tún fún wọn lómi à ẹ̀ ń tọ́ wájú lórí wá wò pé ọ̀dà ẹ̀ ń tẹ́ ẹ jẹ́ àfa kílẹ̀ rí sí ọ̀dà àfa wọn náà bẹ́ lọ́hùn àfa wa gorí mímbàr kọ̀sọ́kọ́ yẹ ajá kúkúrú àni wọ́n gbà káyà sí wọ́n ká wákì àwọn ká kíníkan torí pé lẹ́yìn ò sínú Islam ẹni yìí wá gorí mímbàr ẹ̀ wá já gbóhùn tó sọ fọ́lọ́hùn láti ṣàfihàn pé ọlọ́run ọba o huwa al-mujib ọlọ́run ni mujib lil muttar fún gbogbo ẹ̀ ń tara bá ní wọ́dẹ̀ tara ni ọlọ́run rẹ ni ó ké pè pẹ̀lú ọkàn òdodo ọlọ́run gbàdúrà rẹ nínú àwọn tọ́lọ́run retí àdúrà rẹ lọ́wọ́ àfàwa ni Allahumma ìwọ ọlọ́run ọba mi ìwọ ọlọ́run ọba wa inna na'lamu anna àwùlá ìmínà lẹ́dínà takafalta bi arzakihim àwọn tí wọ́n wá jà wá lógun yìí tí wọ́n yẹ ṣe mùsùlùmí tí wọ́n béèrè omi ta la fún wọn lómi a pé dájúdájú wọ́n bẹ nínú àwọn tí kama qulta fi kitabika gẹ́gbó yóò sọ́nù tíra rẹ̀ pé wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha ọ̀sọ̀ pé gbogbo tó wọ́n dá sórí ilẹ̀ ní dábà èyí tí ń fẹsẹ̀ nínú èyí tí ń fàyàwọ́ ni pé wọn ọlọ́wọ́n ọba wọ́n ti take responsibility bí wọ́n sì mọ̀ jẹ́ bí wọ́n sì mọ̀ mu. àwa gbà bẹ́ẹ̀ wọ́kọ́ da áwùkà mùtọ̀rìn ló fi jẹ́ pé wọ́n ṣàdúrà wọ́n pè wọ́n ọlọ́wọ́n ọba lẹ́ni tára ń ni pé ìpẹ́ ń ni wọ́n wà wa anta tujibul mudtar wọ́lọ́wọ́n ọba o si mọ́ dẹ̀ ń tara bá ní lóhùn tó ní wò kí wọ́n yẹ kó jẹ́ mùsùlùmí bọ́yọ̀ jọ́ta ọwọ́ ni isa dahak ọwọ́ dá wọn lóhùn nígbà tó lima bihi min torí wọn tó fi fún wọn lómi mu tó fún wọn torí pé ẹni tó pé o wàhálà ti àwọn ti fẹ́ mọ fi end justify means aligaya àwọn rò pé tùbárò lò wàsílà lákìn kò rí bẹ́ẹ̀ láti tùbárò lò wàsílà wọ́n wò pé ńgbà àdúrà wọn ti gbà wọ́n náà tí wọ́n náà ń lọ sáwọn ibi àyè tí èsà yẹ mùsùlùmí pé àkọ́dà ah, mẹ́lẹ̀ àdúrà lágbájá ti gbà mẹ́lẹ̀ ló ti rọ́mọ ẹni tí ọgbàdùn mẹ́lẹ̀ ah ọ̀n sọnù ló ń bàjẹ́ fún ọlọ́ni. alikiyama rẹ rántí wàlà lẹ àkìrátù kọ́yọ̀rù lákàmínà òòlà. látàrí báyìí ọlọ́wà nígbàgbọ́ bẹ́ẹ̀ pé ohun tó fi ṣe bẹ́ẹ̀ fún wọn nìyàwó òní láàlì ànàkà tó hìbò hàn kọjá pé torí pé ó nífẹ̀ẹ́ wọn ló fi ṣe bẹ́ẹ̀ fún ọ̀wọ́ lọ́hùn ṣùgbọ́n torí pé responsibility á jẹ́ àmú ẹ̀dá ẹni tó sùn ẹni tí ó sùn yàn ó ti ní wọ́n lọ́hùn ni wọ́n ṣe. ọwọ́ ni wà láàlì ànàkà tó hìbò dínà hàn ọkọ̀ tó túmọ̀ ọ̀kẹ́ bá yóò nífẹ̀ẹ́ sìn tí wọ́n ń ṣe ló fi ṣe bẹ́ẹ̀ fún ọ fanuridu anturiyana ayatan afẹ́kọ̀ọ́ fàmì hẹ̀ wá pé orí irọ́ wọn wà àwọn tẹ́mi wọn ti fẹ́ lẹ́nu mùsùlùmí ó ní fi àmì hẹ̀ wá nísìn yusbitu bi al iman fi kulubi ibadaka fi kulubi ibadika tẹ́ pé àmì tó mú wáyìí yóò fi ìgbàgbọ́ rinlẹ̀ lọ́kàn àwọn tó jẹ́ mùsùlùmí tó fẹ́ mọ̀ wò pé ah ọ̀tá ọlọ́run tí wọ́n gbógun táwọn ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run tó wá fún gbàtà fún wọn lómi. yìí ṣe yìí ọjọ́ ń tọ́sẹ̀ láyà àwọn ànẹ́bí ọlọ́run ọba sọ pé ànábì wa Ibrahim ó ti gbọ́ lọ́n gbọ́ tẹ́lẹ̀ so nígbà tí tún béèrè pé àbí ẹ ṣé Musa ni tọ́lọ̀ ní kó mú ẹyẹ Ibrahim so ní awalam tumin oníkọ́ọ̀là bala walakin yasma'inna qalbi bákan náà ànábì Musa ńgbà wàhálà dé orí pé kárún náà gbogbo wọn dá aláàmú àwọn tó jẹ àwọn olówó a ọwọ́ ni wọ́n lọ́hùn wá sí lásìkò ọ̀rìn àwọn eléyìí. ilẹ̀ ilẹ̀ ilẹ̀. àwọn kẹ́mẹ́tẹ́kùtù wọn bá rí ìyàwó ní sẹ́rí bó ṣe jẹ́ kó wọ́n náà tó ń kiri káàkiri ilé oúnjẹ àlàbí ilé kìíní wọ́n ti gbá ọgbá ọgbá ọgbá ìwọ́n náà padà fi ń ṣe súnẹ́ tó gbà tó ń ṣe wáàsí fún tẹ́lẹ̀ pé yé iná ilé kìíní kọ̀ọ̀rán wọ́n gbà ọgbà gbowó sẹ́rẹ̀ pátá tí wọ́n gbà gbowó sẹ́rẹ̀ tí ò sí nǹkan kẹmọ́ àwọn ló sìn gbogbo ayé wọn kẹ̀kẹ́ wa ń tọ́ àìgbọ́ àpàdà ṣe súnẹ́ yìí ní àpàdà tẹ̀lé lẹ́nà Musa náà sọ pé rọ́bà náà àti mis alá àmúwálì yìí wàṣídúdú alákùlù torí pé kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ wọ ọlọ́run ọlọ́run owó wọn bá ń dabarú rẹ̀ jẹ́ ọ bàjẹ́ jẹ́ ọ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. jẹ́ kọ́ kí àwọn lè kókó torí pé táwọn eléyà ọ̀bá rí yá wọn ò ní sẹ́rí sójú ọ̀nà ẹ̀wọ̀ ọlọ́run ọlọ́run mọ̀ sí tiẹ̀ bẹ́ẹ̀ mọ̀ sí tèmi náà bẹ́ẹ̀ ọwọ́ ni àfi àmì wọ ọlọ́run ọba wọn ní bó sì máa bá ń sọ bẹ́ẹ̀ báyìí fa arsalallahu alayhim rihan fa halakatuhum ọlọ́run bá ní kátẹ́gùn láńláwó dé àwọn tí wọ́n bẹ́ẹ̀ lọ́n táwọn ọ̀kẹ́ tó fẹ́ ọ̀kẹ́ mùsùlùmí ti fẹ́ mọ́ dàrú ọlọ́run bá a dé pa ogun ọrịa o ó gbogbo wọn. eléyìí ni ń túmọ̀ pé inú àwọn tọ́lọ́run retí àdúrà rẹ̀ ń tara bá ní. ó túmọ̀ pé wa Ayub láti pé síwájú lẹ́gbàá tó ti ní rọ́ọ̀bì ìwọ ọlọ́run ọba mi ó ní ìní masani ìnira ti fọwọ́ ni pé ń tara bá ti ní wọ́lọ́ ọmọ wa anta arhamur rahimin wọ́n sì lọ́ba tó láàánú ju gbogbo àwọn táwọn òkun wọn láàánú lọ ọlọ́run ní fastajabna lahu ọlọ́run náà dá lóhùn wa atinahu alahu gbogbo ohun tó nù akó fún wa mislahu ma'ahu àti irú rẹ̀ ìrọ́pọ̀ orú tó ní tẹ́lẹ̀ àtúkó fún ọlọ́run ní àwa ṣe bẹ́ẹ̀ àdédé ṣe bẹ́ẹ̀ o kó lè mọ jẹ́ ìrántí aránilétí fáwọn tó bá jẹ́ ẹni ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ẹni tó bá ṣerú nǹkan tá níbi sọ̀rọ̀ sọ́lá ní àṣẹ yìí eléyìí iṣẹ́ tí kò náwa lówó tó fi jẹ́ kí mo dara ẹ̀ láàmú àdúrà kan ní òhò ẹ nẹ́fìlà kan ọkàṣẹ̀ kan lẹ̀ ó ṣe kìnnì kan kí ló dé tó ń fura ẹ̀ ń wàhálà ohun tá láì mọ̀kẹ́ fi ń ṣe ra ẹ̀ ọ̀pọ̀ ju wọn fi ń ṣe lọ bẹ́ẹ̀ yàn báyìí ti tẹ̀lé lánàá nẹ́bí yóò ṣe wàhálà ni àwọn àfáàsì ni wọ́n ni la kẹsàrà máa bìdà. wàlà kàlílì máa sunna so wọ́n ìtumọ̀ rẹ̀ pé tiẹ̀ tiẹ̀ ò méyìn wá tó bá ṣe méjì wọ́n láti lè jẹ nǹkan tó fẹ́ sọ lónìí òwe yorùbá wọn ni pé kéèyàn ṣe iṣẹ́ anu iṣẹ́ tí ọlọ́run ọ̀rẹ́ ọ̀tá níbi ọ̀rẹ́ àdúrà tí ọba súnlẹ̀ mu kó ṣe wàhálà kó làágùn kí o gbẹ̀sẹ̀ rẹ di kókó kọmọ kọ nẹ́wọ́ kọ nẹ́ra kọ nẹ́wọ́ gbẹ̀mẹ̀ wọ́n kọ̀pọ̀ kọ̀pọ̀ lójú ọlọ́run láti kó dànù. bọ́lá jára dálẹ̀ ni torí pé man ahdatha fi amrina aza ma laysa minhu fa huwa radd pé táwọn bá ti rin ọ tó ṣe erégbè ṣe ìlànà ẹ̀tọ́ ọlọ́run tànẹ́bì ọ̀pọ̀ lójú wa láti kó dànù bẹ́ẹ̀ sì ni tọ́ bá tẹ̀lé ìlànà ẹ̀tọ́ ọlọ́run tànẹ́bì tó ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ kò kéré lójú wa táàfin wá pé àárí ànígbà àbí táwọn wá pé séwọ̀n tó ṣe ni ẹja akẹ́kọ̀ọ́ lára nẹ́bí sallallahu alaihi wasallam nínú ọ̀rìn yẹn ẹlẹ́ẹ̀kẹfà tọ́lọ́hún mọ́ gbàdúrà rẹ̀ ìwọ ń bẹ́ẹ̀ bukhari àdìs one thousand one hundred fifty four bí wọ́n ṣe tó inú tíra yìí bí wọn Bukhari ṣe tó kalẹ̀ tó kalẹ̀ mímọ́ pé sádìsí náà tọ́ ní nọ́mbà ni bí ẹ báládì ṣe kó jọ ni wọ́n fi fún nọ́mbà yẹn àdìsí àfàwà Ubada ọmọ gbà sí wọn. ní anabi sọ pé máa ń ta nà ẹni ìtumọ̀ rẹ̀ náà ni pé máa ń yẹ nà ẹni bá jí lóru nígbà tó ti sùn tó gbé yẹn ti sùn jí lóru ó gbé oorun jùlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tọ́lọ́ ń ròyìn àwọn ẹrú rẹ̀ ó tán bá fẹ́ gbà nǹkan ó ń tàtà jáfa junubuhum anil madaji yad'una rabbahum khawfan wa tama'an. tó ẹni yóò tọ́ bá wá jí láàrin òru àníbi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ kọ́dà kò tí ì sàlùwàlá o àníbi wá jí lóru pé bùkátà dé tí kò fi jókòó tó ọmọ ronú ẹ̀ pírọ́blẹ̀mù tí mo níyì kí ni tẹ̀ wá ṣe mọ̀gbọ́látọ̀dọ̀ ànẹ́bì ẹ̀yin náà wò ó tí dókítà bá prescribe oògùn fún ọ ọkàn rẹ̀ ó balẹ̀ sí ànẹ́bì wá ń júwe fún ọ ọgbẹ́ta níbi jùlẹ̀ àáfàá kan tí ò tó sọ̀hábà ni wọ́n á gbé ọ̀nà ànùkalẹ̀ fún wọn pé báyìí ni ó ṣe. ó sì ń sáré sí. ó sì ń sáré sí. à tànẹ́bì ni ó mú o tí ẹ̀ bá fẹ́ jèrè. sallallahu alaihi wasallam. àdéhùn alẹ́ ni yóò tọ́ bá jí lóru tọ́ wá sọ báyìí ẹ̀kọ́ kan sọ pé ọ̀sàlùwàlá kọ̀sàlùwàlá níbi náà wá sọ gbólóhùn yìí pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli alhamdulillah wa subhanallah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billah àlebi tó bá wuyi débi tí òun wuyi dé summa qala lẹ́yìn náà ọwọ́ aṣọ gbólóhùn báyìí pé allahumma kfirili ọlọ́run ọba mi ṣàforíjì fún mi tàbí kọ̀ tiẹ̀ wá béèrè àforíjì àwòdá àbọ̀ wá béèrè bùkátà tó ní. àníbi ni istujibalahu ọlọ́run ọba dàlú yọ gbàdúrà rẹ̀ ẹ̀já wo ǹjọ́ ǹsẹ́jú mélòó ó sọ pé la ilaha illallah wàdà òwúlà ṣèríkàlà láòlì múlùkù wàlà alhamdu wa huwa ala kulli shay'in qadir alhamdulillah wa subhanallah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billah àdébìntọ́wá ní ọlọ́run ṣàforíjì fún mi àbọ̀tí ẹ̀ tọrọ nǹkan míì ní bùkátà tó ní anábì lọ́lọ́run ó gbàdúrà rẹ̀ anábì wa fi sí níkẹyìn pé fa in tawaddu'a tọ́ba tiẹ̀ jẹ́ pé tọ́ba tiẹ̀ jẹ́ tọ́tọ́ àṣàlùwàlá wàsọ́là ó túmọ̀ pé kọ́sàlùwàlá kọ́sàlùwàlá ó ṣe nẹ́fìlà kò ṣe nẹ́fìlà tó bá ṣàdúrà ẹ̀ tó ìtọrọ bùkátà rẹ̀ ọlọ́run ọgbà àdémi tó bá tó wà fẹ́ parí rẹ̀ ó fẹ́ ti parí parí ẹ̀ tó jẹ́ pé tá a bá ṣe bẹ́ẹ̀ fi ń da torí pé a sọ pé àti ẹ̀yìn ọlọ́run síwájú a fi tọrọ sáàrin a tọ̀fẹ̀ ẹ̀yìn ọlọ́run sí ìkẹyìn àsìkiri náà àsìkiri sì sọ̀lá tó wà tọ́lọ́run sọ fún alùpàá pé wàá kí mi sọ̀lẹ́ àtá ìdíkiri àdébi tó bá wá ṣàlùwàlá níbo ó ṣe yẹn tán ọtọ́ wá ṣe nẹ́fìlà fọlọ́run òní kúbi láti sọ̀lá tuhu ọlọ́run ó tún gba sọláàtì rẹ̀ àtàdúrà rẹ̀ tó ṣe ìrànlẹ́ kẹfà ni ọ̀pọ̀ jù báyìí lọ nínú àwọn ohun tá a jogún lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó yẹ kí gbogbo àwọn tó bá jẹ́ onímọ̀ àtàwọn tá a jọ mọ kíw bí irú wọn káwa náà ká mọ fọ́n fáwọn mùsùlùmí tó fi jẹ́ pé wọn ò ní di ẹrú ẹ̀dá ẹgbẹ́ wọn tẹ́kọ̀ wọn mọ wá sìn wọn máa sọ pé àwọn làwọn ní kọ́ mọ dá fún tí ọba sáwọn yọ bàjẹ́ fún wọn ni ẹ̀kẹ́ ọmọ àhàlẹ̀ mọ gbogbo alájọ ní ọba adẹ́dàá bọ́ba ti súnmọ́ yìí tó ṣe ń ṣe ìtẹ̀lẹ́tọ́ ń rẹ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run sì mọ gbàdúrà rẹ̀ so ohun tí a mú wá fún wa lé ní gẹ́gẹ́ bí ìbéèrè àwọn èèyàn sí àdúrà àwọn àdúrà tá a kà lánàá ọ̀kan nínú rẹ̀ èyí tí a pè tí sọ pé ọlọ́run mo jẹ́ ẹrú rẹ ọmọ ẹrú rẹ bàbá mi ẹrú rẹ ni ìyá mi ẹrú rẹ ni so tí eléyìí gùn bẹ́ẹ̀ láti pé àtúnífẹ́ rìpíìtì ẹ̀ torí àkókò wa níbi tá a ti gba tíra tá a pè ní àdúrà odi ìsọ mùsùlùmí isnu muslim tí àwọn èèyàn ń rà pé ká mọ fún àwọn èèyàn ta ló sì tún kù díẹ̀ lọ́wọ́ wa so inú tíra yẹn bá sí page one hundred and forty six á bá níbẹ̀ so tọ́jú pé wọ́tọ́ bá jẹ́ pé lábẹ́wá yẹn ò tiẹ̀ tí ì dúró pé yorùbá yìí kọ́mọ̀jẹ́ kọ́ ọmọ ọkùnrin ọlọ́run ọba ní atẹ́rẹrẹ kárí ayé òkè pátákùtì ọwọ́ afẹ́ kì í ní yorùbá láti fi béèrè bùkátà yorùbá rẹ̀ rí pọ̀ lọ ha so kó o sì mọ fi pe ọlọ́run ọba àdẹ́dà. jazakumullahu khairan fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kí àbí kejì láti pè láti lé zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine òun ni account number ní Jaiz Bank bákan náà àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì láti béèrè zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one. síwájú bẹ́ẹ̀ àwọn ìbéèrè ti pọ̀ lórí platform ní Facebook wálé sàǹdọ̀kàtò á padà dáhùn wọn. àpéjọpọ̀ lẹ́yìn ìdídà mi. àmín àtẹ̀yìn náà. mo kí irun sọ̀rọ̀ láti ìlú ìbéèrè mi wáyé báyìí pé a wà níbi ìkọ́ lánàá àgbékò abáǹsáwàdà ọ̀rọ̀ wa lọ bí ọ̀rọ̀ pé àdájì mi òun tábàyàn mara fún mi tàbí sọdún ẹnìkan wà ń bẹ fẹ́fẹ́ ni òun ní bàbá òun náà adásọ̀rọ̀ yẹn àwọn yàtọ̀ gbogbo ọgbẹ́ni lọ́wọ́ sí òun ní bàbá láyé mọ́ni tó ń dá sí ọ̀rọ̀ tá a sọ láti lè sọ omi ẹkún sábọ ní ojú rẹ̀ ọ̀rọ̀ yìí ìjà wáyé láàrin yẹn pé bàtò ti lọ sọkún yẹn o bóyá ni ó sunkún ẹkún ọ̀bà àwẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó burú ni torí pé bàbá àti wa ní sáwà lásán ẹkù ni tá àti mú lọ káná ti pé àsìkò tí bàbá àti ẹ kọ lọ́lọ́run mú lọ yẹn so ẹni tí bàbá rẹ kú láyé pẹ̀lú ọmọ bẹ́lẹ̀ kọ́lọ́njọ́ parí ẹ̀ sórí Islam so kò tóun téèyàn fi yọ̀yàn mùsùlùmí èfi kú yọ̀yàn kódà kọjẹ́ káfíìr so ọ̀rọ̀ burúkú náà ni rọ̀tẹ́ni yẹn sọ ọlọ́run kọ́ dárí jẹ́ ní tó sọ ọ̀rọ̀ yẹn kó sì rí i pé àwọn ṣe tẹ́sílíyà ọ sọ̀rọ̀ tútù láti fi tu ẹnìyẹn lọ́kàn kínú rẹ̀ ọmọ bàjẹ́ kódà tó bá jẹ́ pé nǹkan ẹ̀dùn táwọn náà lè ṣe fún wọn ó dùn nínú láti lè ráforíjì ọlọ́run látara arú ọ̀rọ̀ yẹn pàápàá jùlọ ló fi jẹ́ pé abọ́dọ̀ sọ́ra ìmọ̀ jókòó kí láwọn ààyè tó yẹ pé àwọn ọ̀rọ̀ tákẹ́mọ́ sọ tí ò ní jẹ́ pé àárín ti ọlọ́run ewu ni o làwọn eléyìí o so bí akéèsì ta lè pe ẹ̀yin náà sí ni awẹ́ rẹ̀ ọba jẹ́ kẹtọ́. ojú òpó ni ó ti báwọn. àwọn ẹ̀kọ́ ọ̀sán lọ. wàhálà ọ̀sán lọ́wọ́ Eh, ìbéèrè mi ni pé. ẹ kú lẹgbẹrẹ rédíò yìí ẹ kú náà. ó ṣe dandan ká ṣàwọn àṣàrò kan kápó ṣàdó àgbègbè kákẹ́sì bẹ̀rẹ̀ àdó àwọn àdàrẹ. àti sọ́nù ẹ̀kọ́ tàn níbi kọ́ wa ó ní ká yin ọlọ́run ọba ká fún fún ká ṣe gbogbo ẹ̀ irú subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar wàlá wàlá quwwata illa billah gbogbo àwọn eléyìí ọ̀dà bí ọba kú dandan ànábì sọ pé báyìí ni ẹ ṣe ìlànà tá ànábì fún wa àyìn olóòní ẹ̀tọ́ bá kẹ̀ ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ mi ń yẹ pé ànábì kò nídìí àṣkárù àbí kò nídìí àwọn àdúrà kan ṣáájú lọ wà lámọ́dì lábẹ́ Allahumma tá a ti wí yẹn àti ti àwọn àdúrà kan síwájú tó ká súnmọ́ àwọn àfa lẹ́kùnrẹ́ láti lè tún gbọ́ àlàyé lórí rẹ̀ wọ́n tàbá fẹ́ bẹ̀ lọ́n ọ̀dà ká ti subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar ká salatu fa nabi kábíyì ká tàwa wa ká fún yan ọlọ́run lẹ́yìn rẹ̀ èyí tí kì í dáa jù nìyẹn náà. sọ inú àwọn ìbéèrè tó wà níbí ni àrùkùnmọ̀ ni ohun tó wà níbi tábánù la fẹ́ dáhùn gan ọ̀fẹ́ lè gbà wá ní àkókò rẹpẹtẹ wọ́n ní ǹjẹ́ ọtọ pé ṣé a lè ṣe ìforíkanlẹ̀ nígbà tá a bá ń ka quran láì jẹ́ pé a ṣàlùwàlá ni pé kò wulẹ̀ lẹ́tọ̀ tí ọba pé ká mọ ka alukuran láì jẹ́ pé à ń ṣàlùwàlá kọ bá a mú kárí pa a bá ti fẹ́ fi orí kanlẹ̀ torí ìjọsìn ni so bí eléyìí bí ó ṣe jẹ́ níwọ̀n ba lélẹ́yìí so àwọn ọ̀rọ̀ mi náà ń bẹ tí àwọn onímọ̀ mi sọ nípa rẹ̀ ṣùgbọ́n èyí tí ó gòkè ti fọwọ́ mú un. ẹ jọ tí èèyàn bá ń gbààwẹ̀ láti àárọ̀ obìnrin ìgbà tó wá ń gbàwẹ̀ yẹn ó wá ti tó bóyá bíi six thirty ọlọ́run wá ní pé kí ìtàn oṣù rẹ̀ dé ẹgbọ́n ṣé àwẹ̀ yẹn ṣó kọ̀m̀pútì lọ́jọ́ yẹn ni àbí ó ti já. àwẹ̀ yẹn ó ti já so àwẹ̀ yẹn ti já so yóò jẹun nìkan gbọ́dọ̀ rún mọ́ torí pé ewu mẹ́mí ẹlòmíì lè hun ọmọ pé à ìwọ̀n bá tó kú bí ọgbọ̀n sẹ́jú àbí kìnnìkan yìí tó bá ṣe bẹ́ẹ̀ ewu tí mẹ́mẹ̀ kì í fún wa lápẹ̀rẹ̀ kan àdèmísọ̀ ọlọ́run ọ̀sán làwọn orin lẹ̀ pé ẹni tó bá ó só lórí ìrun tó wá ń kírun yẹn mọ bẹ́ẹ̀ kọ́yá ìtìjú àti jáde tí ọ̀rá téèyàn bá sọ téèyàn bá ṣe bẹ́ẹ̀ lónìí tó fatẹ́kùn jáde ọ̀yẹ̀kọ̀ ra fọ́ mú imú rẹ̀ nbẹnu súnà bẹ́ẹ̀ láti indicate pé òun tọ́sẹ̀ tó ń fi jáde ni tó bá kírun yẹn mọ bẹ́ẹ̀ wọn ẹsẹ̀ rẹ̀ fẹ́ dàbí ẹni tó kó mà bí ẹni tó kó nù sílámù ni sọ ló fi jẹ́ pé àwẹ̀ nìyẹn já bó ṣe wu ọlọ́run ló ṣe torí pé ipa rẹ̀ ọ̀ka ọlọ́run ó sì fún un ní ẹ̀san rẹ̀ tó bá dẹ̀yìn àwẹ̀ yóò san àwẹ̀ rẹ̀ so bákan náà wọ́n béèrè béèrè ń bí iná ká dáhùn ọ̀kan sí náà tó ń bẹ lórí platform pé what is the fatwa for the people that split on their hand during prayer and rub it on their body kí àwọn tó mọ yàwó wọn katakata tí wọn ní gbé papọ̀ báyìí sàlàyé lánàá pé kí ni so ọ̀tọ̀ bá nẹ́bí sí ní ká ṣe làásì ṣe àdúrà wọn ni wọn tó máa fi ra gbogbo ara wọn àyè kan ṣoṣo làdísì rìnlẹ̀ pé àmọ́ fi ọwọ́ àdúrà bọ́jú àbí fi ra gbogbo ara ẹni tó bá rí mi tó yàtọ̀ sí kò fìyàn wá torí ìtí wọ́n gbé wá pé ànẹ́bí wọn fi bọ́jú àdísì yẹn ọkọ̀ lálàáfíà kódà sí èkùsọ̀ èmi àwọn fẹ́ pé hasan ni ṣùgbọ́n gbàtà padà gbá wọn nǹkan méjì àtàwọn ní hadisi yòókù wọn ládìsí yòórin lẹ̀ bó ti wá nu tírímìsì so àyè kan ṣoṣo tá a máa fi ọwọ́ àdúrà ara gbogbo ara òun ni nígbà tá a bá fẹ́ sùn lálẹ́ tá a ka kúlẹ̀ àwùzù kúrò àwùzù falaki àti kúlẹ̀ aláwọ̀ mẹ́ta gbogbo àwọn tánibí ni káka á ka sọ́wọ́ wa nígbà tá a pa ọwọ́ kọ́ á wà á tutọ́ rẹ̀ sọ́wọ́ á fi ra gbogbo ara wa yẹ́nyẹ́ so àyè kan yẹn náà lórí rẹ̀. títí ọ̀la tí a tún mọ pàdé subhanaka allahumma wa bihamdika ashhadu wa atubu بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء